kò lè mọ̀ afọ́jú ni tó bá ń jẹun ẹlẹ́ra kò lè mọ̀ afọ́jú ni tó bá rámọ̀gẹ́ tó rẹwà eh, kò lè mọ̀ rárá òkùnkùn ọ̀dà má sọ mí sọkùn ọ̀sán ẹlẹ́dùn ọba lọ́wọ́ ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè fún ọlọ́run tó ṣeun tí àánú rẹ̀ dúró láéláé fún ẹni tó pa wá mọ́ nínú àánú àti nínú agbára rẹ̀ fún ẹni tó dáàbò bò wá tó sì mú ayé wa wà ní àlàáfíà mo wí ògo ni fún orúkọ rẹ̀ mo gbé ọlọ́run ga mo gbé ga lórí ayé mi lórí ayé ìwọ olùgbọ́ mi láti ibi gbogbo àá fún ààbò rẹ̀ lórúkọ jésù olùgbàlà ààbò ọlọ́run àánú ọlọ́run ìfẹ́ ọlọ́run títóbi ọlọ́run kò ní ká kúrò nínú ayé rẹ mo gbàdúrà lórúkọ jésù kristi bí a ti yayọ̀ ọdún àjíǹde ti 2021 lórúkọ Jésù àjíǹde yìí kó bí ìyanu nínú ayé rẹ àjíǹde yìí kó bí ìṣẹ́gun nínú ayé rẹ àjíǹde yìí kó bí ìfọ̀kànbalẹ̀ nínú ayé rẹ àjíǹde yìí kó fún ọ ní ayọ̀ ìrántí àjíǹde tọdún yìí lórúkọ jésù kó yí ìtàn rẹ padà kó sì fún ọ ní ẹ̀rí rere ohun gbogbo ohun rere gbogbo tó ti dòkú nínú ayé rẹ lórúkọ jésù kó gba ẹ̀mí ìyè ohun rere gbogbo tó ti dòkú lójú ọ̀nà rẹ lórúkọ jésù kó gba ẹ̀mí ìyè mo rán ẹ̀mí ìyè sínú ìrìn àjò ayé rẹ lórúkọ jésù láti òní lọ ẹ̀mí ẹ̀mí ọlọ́run jehovah tó jí kristi dìde nínú òkú mo rán sínú ìgbéyàwó rẹ mo rán sínú ayé rẹ sínú iṣẹ́ rẹ ohun rere gbogbo tó ti dòkú ó yá kó gba ẹ̀mí ìyè lórúkọ Jésù olùgbàlà kó gba ẹ̀mí ìyè bí a ti ń ṣèrántí ọdún àjínde ti ọdún yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ayọ̀ rẹ ní ìlọ́po ìlọ́po ó yá kó padà ìdùnnú rẹ kó padà ìṣerere rẹ kó padà lórúkọ Jésù ni mo gbàdúrà fún mo béèrè fún ojúrere tó tayọ mo béèrè fún àánú ńlá tó tayọ mo béèrè fún àtìlẹ́yìn tó tayọ láti ọ̀dọ̀ Olódùmarè ó yá máa gbà á èyí tí ó mú ọ dé ìpele tí ayé rẹ kàn èyí tí ó mú ọ dé next level lórúkọ Jésù ó yá máa gbà ojú rere tí ò wọ́pọ̀ lórúkọ Jésù ó yá gbà ó yá gbà ó yá gbà ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù kristi ti násárẹ́tì níbi gbogbo tí o bá ń dé lọ́mọ bá àánú pàdé mo béèrè ìfòróróyìn ojúrere sáyé rẹ mo béèrè agbára agbádá ojúrere lórúkọ jésù ẹ̀mí mímọ́ kó yọ̀ǹda rẹ̀ fún ọ wàá rí ìrànlọ́wọ́ o wàá rí ojú rere wàá sì rí àánú wàá rí àánú ó ní olúwa ṣàánú fún wa gẹ́gẹ́ bí ìṣeun fẹ́ rẹ lórúkọ jésù ilẹ̀kùn àánú olódùmarè kó máa ṣí fún ọ níbi tó ti yẹ níbi tó ti yẹ fún àánú lọ rí àánú gbà nítorí ikú àti àjíǹde Jésù lọ rí àánú gbà lórúkọ Jésù lọ rí àánú gbà lórúkọ Jésù lọ rí àánú gbà gbogbo ibi tí ẹ̀ṣẹ̀ ti tilẹ̀kùn àánú mọ́ nítorí ẹ̀jẹ̀ ti Jésù ta sílẹ̀ lórí òkè Kávárì ilẹ̀kùn àánú náà kó máa ṣí gbogbo ibi tí àìṣedéédé rẹ ti tilẹ̀kùn àánú ẹ̀jẹ̀ ti Jésù ta sílẹ̀ lórí òkè Kávárì lórúkọ Jésù ó yá kó ṣílẹ̀kùn àánú ìṣẹ̀dá rẹ yóò rí àánú gbà ìgbéyàwó rẹ yóò rí àánú gbà ayé ọmọ rẹ yóò rí àánú gbà iṣẹ́ rẹ yóò rí àánú gbà lọ́dọ̀ ẹni tó fi ọ ní ìfẹ́ àfẹ́tán ẹni tó kú fún wa ní Calvary ẹni tó jí nítorí tiwa lórúkọ Jésù olùgbàlà ayé ọkọ rẹ ayé aya rẹ ayé ọmọ rẹ ìgbéyàwó rẹ iṣẹ́ rẹ àdáwọlé rẹ gbogbo project tó ń ṣe lórúkọ Jésù mo ní yóò rí àánú àánú fún àṣeyọrí tó lógo nínú yóò rí àánú lórúkọ Jésù wàá rí àánú gbà ayé ó èèwọ̀ fún ọ ìkorò ayé ó di èèwọ̀ fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ tí a tún bẹ̀rẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà ìkorò di èèwọ̀ rẹ ìdààmú di èèwọ̀ rẹ agbára tí ń lọ láyọ̀ tí ń bọ̀ láyọ̀ ẹ̀mí mímọ́ yọ̀ǹda rẹ̀ fún ọ kọlùkọlù ayé kò ní kọlù ọ ìbànújẹ́ ayé kò ní jẹ́ tiẹ̀ bí o ti ń jáde nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ọ̀sẹ̀ ìdùnnú ayọ̀ àjínde Jésù olùgbàlà àti ọdún yìí lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ lórúkọ jésù olùgbàlà ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ohun rere gbogbo tí ọkàn rẹ fẹ́ ọ̀run yọ̀ǹda rẹ̀ fún ọ àdáwọ́lé rẹ yóò yọrí sí rere mo gbàdúrà lónìí ẹni tó ní ayé àti ọ̀run kó kọ̀nẹ́ẹ̀tì rẹ mọ ẹnìkan ṣoṣo tí ayé rẹ nílò tí ó gbé ọ dìde tí ó yí ìtàn rẹ padà ẹ̀mí mímọ́ kó kọ̀nẹ́ẹ̀tì rẹ lórúkọ jésù ẹ̀mí mímọ́ kó kọ̀nẹ́ẹ̀tì rẹ ẹ̀mí mímọ́ kó kọ̀nẹ́ẹ̀tì rẹ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ibi dé èèwọ̀ rẹ ìbànújẹ́ di èèwọ̀ rẹ lórúkọ jésù ẹkún àjọsùn ẹkún ikú àwọ̀kú ẹkún àjọsùn lórúkọ Jésù mo ló di èèwọ̀ rẹ ó di èèwọ̀ rẹ nínú ìrìn àjò ọdún yìí wàá ṣe rere tó kù ní ọdún yìí ò ní nínú rẹ̀ ò ní rí wàhálà ò ní jẹ ìkorò ọrọ rẹ ọrọ rẹ rẹ ìyanu tó nílò máa gbà á láti wọnú ayé rẹ lọ láti wọnú ilé rẹ lọ láti jà fún ọ gbogbo ogun tó ń kóra jọ pọ̀ tó ń bá ayé rẹ jagun ọwọ́ ọlọ́run kó jà fún ọ ọwọ́ agbára rẹ kó jà fún ọ ọwọ́ ìyanu rẹ kó jà fún ọ ọwọ́ olódùmarè kó jà fún ọ lórí ọmọ rẹ kó jà fún ọ ọwọ́ ọlọ́run tí ń ṣiṣẹ́ ìyanu ńlá ni mo pè lórúkọ jésù ọwọ́ yìí kó jà fún ọ ọwọ́ olódùmarè kó jà fún ọ ọwọ́ olódùmarè mà ni mo pè lórúkọ jésù wọnú ayé ìwọ tó ń gbọ́ mi níbi gbogbo ọwọ́ yìí kó jà fún ọ ọwọ́ rẹ̀ kó jà fún ọ lórí ogun àdájà rẹ kó jà fún ọ ọwọ́ olúwa kó gbèjà rẹ jà ọwọ́ olúwa kó gbèjà rẹ jà ọwọ́ olúwa kó gbèjà rẹ jà ọwọ́ olúwa kó gbèjà rẹ jà jésù olùgbàlà ọlọ́wọ́ ìyanu ọlọ́wọ́ ìṣẹ́gun ọlọ́wọ́ ìgbédìde ọlọ́wọ́ ìgbésókè ó ní mo pè lórí ọ̀rọ̀ ayé rẹ ó yá kó jà fún ọ àá mo ní kó jà fún ọ kó gbógun rẹ jà kó gbèjà rẹ jà kó nawó agbára rẹ kó gbèjà rẹ jà kó gbèjà rẹ jà kó jà fún ọ ó jà fáwọn ọmọ Ísírẹ́lì ó kó wọn kó nínú ìgbèkùn ọwọ́ Olúwa kó jà fún ọ ọwọ́ ńlá rẹ̀ kó jà fún ọ ọwọ́ ńlá rẹ̀ kó jà lórí ọmọ rẹ lórúkọ Jésù kó jà níbi iṣẹ́ rẹ kó gba ìtọ́ rẹ fún ọ ọwọ́ Olúwa kó gbé ọ sókè ọwọ́ ńlá Olúwa ọwọ́ ńlá Olúwa kó gbé ọ sókè ọwọ́ ńlá Olúwa kó pọ̀tà lẹ́nu mọ́ ọwọ́ ńlá Olúwa lórúkọ Jésù olùgbàlà gbogbo ilẹ̀kùn ògo títì ó yá kó máa ṣí ó yá kó ṣí ó yá kó ṣí ó yá kó ṣí ọwọ́ Ọlọ́run kó kàn ọ́ kó sọ̀rọ̀ rẹ dayọ̀ ọwọ́ ọlọ́run kó kàn ọ́ kó gbi omijé rẹ ọwọ́ ọlọ́run kó kàn ọ́ kó ṣe tiẹ̀ láṣẹ pé the mighty hand of God lórúkọ Jésù kó wọnú ilé rẹ lọ gbogbo ẹrù òkùnkùn níbẹ̀ nínú àgọ́ rẹ nínú ayé rẹ lọ́nà rẹ gbogbo ó yá kó run dànù ó yá kó run dànù ọwọ́ olúwa ọwọ́ olúwa ó ń ṣiṣẹ́ agbára ó ń ṣiṣẹ́ ìyanu ó ní mo pè sínú ayé rẹ sínú ìrìn rẹ lọ́sẹ̀ yìí ọjà rẹ kó bọ̀ tán ẹ̀tọ́ rẹ kó gbà fún ọ ẹ̀tọ́ rẹ kó gbà fún ọ ọwọ́ olúwa kó gbà fún ọ ẹ̀tọ́ rẹ kó gbà fún ọ ọjà rẹ kó bọ́ ọ tà á lórúkọ jésù nínú ìrìn àjò rẹ kó pa ọ mọ́ gbogbo ibi tí ilé ayé rẹ wà tó o lè dé ọwọ́ ọlọ́run kó gbà fún ọ ọwọ́ ọlọ́run kó gbà fún ọ ọwọ́ tó kó ọmọ Ísírẹ́lì yọ ní ilẹ̀ íjíbítì lórúkọ Jésù gbogbo ogun tó ń jà ọwọ́ Ọlọ́run kó gbé ọ níjà kó jà fún ọ kó fọkàn rẹ balẹ̀ kó sọ̀rọ̀ rẹ dayọ̀ kó sọ̀rọ̀ rẹ dayọ̀ kó mú ìwà aláboyún bí wẹ́rẹ́ ìwà aláboyún yẹn ọwọ́ ọlọ́run kó mú ọ bí wẹ́rẹ́ jésù olùgbàlà ọlọ́wọ́ ìyanu bíbélì wípé kíyèsí ọwọ́ olúwa kò kúrú láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò di tí ó fi gbọ́ igbe wa ọwọ́ olúwa ni mo pè ọwọ́ ńlá rẹ̀ lórúkọ jésù kó mú ọ bí wẹ́rẹ́ ìwọ aláboyún yẹn kó mú ọ bí wẹ́rẹ́ ìwọ àgàn yẹn kó sọ ẹ́ dọlọ́mọ lórúkọ jésù kó sọ ẹ́ dọlọ́mọ kó gbọ́mọ lé ọ lọ́wọ́ ọwọ́ ọlọ́run kó gbé ọmọ fún ọ ọwọ́ ọlọ́run kó gbọ́mọ lé ọ lọ́wọ́ ìwọ aláìsàn ọwọ́ ọlọ́run kó mú ọ lára dá ọwọ́ ọlọ́run kó mú ọ lára dá wọ́n ní jésù fi ọwọ́ rẹ̀ kan àga pósí ọmọbìnrin náírì yẹn yẹn ah, á ọmọ náà sì di alààyè ọwọ́ ọlọ́run ni mo pè láti kan ìwọ ìwọ aláìsàn yẹn mi ò fẹ́ mọ̀rú àìsàn náà ọwọ́ ọlọ́run kó kàn ọ́ níbi tó wà yẹn ọwọ́ ọlọ́run kó kàn ọ́ ọwọ́ jésù olùgbàlà tó ń ṣiṣẹ́ ìmúláradá ó yẹ kó kan àgọ́ rẹ kó ṣiṣẹ́ ìdáǹdè kó ṣiṣẹ́ ìṣẹ́gun kó ṣiṣẹ́ ìmúláradá ọwọ́ ọlọ́run kó kan ilé rẹ kó gbẹ gbogbo ìpọ́njú ọwọ́ ọlọ́run kó kàn ọ́ kó dá ìkólọ rẹ padà ọwọ́ ọlọ́run ni mo pè lórúkọ jésù kó wọnú ayé rẹ lọ kó wọnú ayé rẹ lọ kó wọnú ayé rẹ lọ kó wọnú ilé rẹ lọ kó wọ ayé ọmọ rẹ lọ gbogbo tí òmùnú rẹ dùn nínú ayé ọmọ rẹ nínú ayé ọmọ rẹ ọwọ́ ọlọ́run ó yá kó gbẹ́ dànù ìṣẹ́gun yóò jẹ́ tiẹ̀ ìdáǹdè yóò jẹ́ tiẹ̀ ojú rere yóò jẹ́ tiẹ̀ ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run kó gba ẹ̀tọ́ rẹ fún ọ lọ́sẹ̀ yìí gbogbo ibi tó o bá dé ọwọ́ ọlọ́run kó jà fún ọ kó mọ lànà fún ọ kó síwájú rẹ kó gba ẹ̀tọ́ rẹ fún ọ lórúkọ jésù olùgbàlà kó gbé ìjà rẹ jà lórúkọ jésù olùgbàlà kó gbẹ òkun níwájú rẹ kó ṣe rere fún ọ ògo ni fún ọlọ́run wa ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ ọ̀sẹ̀ yìí yóò dára fún ọ wàá rí ojú ọlọ́run wàá rí àánú rẹ gbogbo ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ yìí yóò fọ rere fún ọ gbogbo àárọ̀ tó wà ń bẹ gbogbo ọ̀sán tó wà ń bẹ gbogbo alẹ́ tó wà ń bẹ àjẹrú tó wà ń bẹ kò ní gbà gbàbọ̀dẹ̀ tì ọ́ lórúkọ Jésù ò ní ṣírin ò ní sí ọkọ̀ wọ̀ ò ní sí òdejá ayọ̀ lọ̀rọ̀ rẹ̀ ajá sí ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù happy Easter. kókó mẹ́kọ̀ fún ni. bẹ́ẹ̀ ni ayé burú. ayé mi dọ̀wọ́ rẹ̀ bá mi sọ. mo mi ayé mi dọ̀wọ́ rẹ̀. tó bá rìn lọ́kùnkùn kò lè mọ àfọ́jú ni. tó bá ń jẹun ẹlẹ́ra kò lè mọ àfọ́jú ni. tó bá rọ́mọ́gẹ́ tó rẹwà eh, kò lè mọ rárá. dìkún wọn lẹ́rù.